àwọn níbo làwọn ilé ti wá kẹ̀ ó ṣò pé nǹkan ní ẹ̀ ń ṣe gẹ́gẹ́ bíi màá ní kẹ́yìn fẹnu ara yín sọ kó má dàgbà tẹ́ pé mò ń sọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ kọ́kọ́ bá wa dárúkọ yín dáadáa fún gbogbo àwọn tó ń wò wá káàkiri gbogbo àgbáyé. orúkọ tèmi ni Quadri Yusuf Olúwatóbi ọmọ Ìbàdàn tẹ́lẹ̀ tó ẹ ṣe gan ni níbo gangan ni a wà yìí àti pé kí ni déètì ní fún record torí pé lomi lè ní bí eh, copy and paste ni torí gbogbo nǹkan náà ń ṣe lórí social media eh, nísìn. twenty six of June twenty twenty two and United Kingdom Laos. United Kingdom lápá abogangan ní Luton ẹ ṣé gan ni eh, adúpẹ́ fún yín ẹ̀kọ́ bá wa sọ ọ̀rọ̀ bíi méjì mẹ́ta gẹ́gẹ́ bí ẹni tó ń kàwé níbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ bíi tiyín wọ́n wà nílé tí ẹ mọ̀ pé ń fọ́lò tí wọ́n lọ sí yunifásitì láti bíi oṣù mẹ́rin ẹ kọ́kọ́ bá wa kọ̀ ṣe a ní fọ̀rọ̀ sí lẹ́nu torí pé ẹ mọ̀ pa ń bọ̀ tẹ́lẹ̀. kí lè lè sọ nípa ẹ̀. so ẹ kọ̀ bá wa gbé yẹ̀ wò pé bẹ́ẹ̀ ni tó ń kàwé níbí àti n tó ń lọ lọ́hùn torí àfẹ́ complicate yín so ẹ jẹ́ ká gbọ́ látẹ̀dọ̀ yín bẹ́ẹ̀ from that angle. nǹkan tó ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà nípa education system wọn ó jẹ́ ìbọn tí kò ká a lè sọ rárá àti rárá ni torí pé kí ni ọjọ́ ń lọ ọjọ́ dúró dẹnu rẹ̀ and àwọn àwọn tí àwọn ọmọ tàdé ń wò tábà tètè tọ́ wọn sójú ọ̀nà tó yẹ kán gbà ojú ọ̀nà education bó ṣe yẹ kán ṣe tọ̀ um, torí àwọn ní future leaders then kò sí future leaders tó ń try láti build lóòótọ́ ni wọ́n ní vocationary vocationary it's good to have ó dá ká ní vocational but àwọn wo ṣé àlè fún vocational yìí náà ṣèjọba a ní láti mọ gbogbo àwọn steps gbogbo àwọn necessities education to politics because nǹkan tó ń pè ní political science àwọn courses tó yẹ kí n ṣe nǹkan tẹ́mi náà ṣe nígbà tẹ́mi náà wà ní undergrad ní Nigeria. ní ọ̀pọ̀ ẹ̀rọ pé mi ò lọ sí um, federal school báwọn torí tẹ́mi náà bá lọ federal school nítorí pé strike náà lèmi náà fi lọ sí federal school so ìdí tó nìyẹn báwọn fáwọn tí ò bá wá lè afford the private university kí wàá ní kí ló yẹ kí ìjọba ṣe ìjọba lówó lọ́wọ́ kàn ṣe nǹkan tí àwọn asùn ti béèrè fún pé nǹkan tá a nídìí nìyí ẹ bá wa ṣe lójú ọjọ́ káwọn èèyàn lè padà sí skul káwọn èèyàn tètè àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe pọ́s five years wọ́n pọ́s ti di ten years mọ́ wọn lọ́wọ́ kò sì dàgbàsókè dáwà wo ìlú wa táwọn fẹ́ sọ pé ìdàgbàsókè wà nílò ìbò ìdàgbàsókè wà nílò ìbò mi ò rí bí táwọn èèyàn ti strike mi bí tọ́ pàtó lọ́wọ́ ìjọba òun àwọn fún wa strike níbí strike màmá lè ṣe ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ìjọba ti dá wọn lóhùn wọn kọ́ àlùkò ti padà síbi tó yẹ kán ti wá táwa náà bá ṣe báyìí tó yẹ wọ́n tá a ṣe strike tán dá wa lóhùn kò ní sí pé àwọn asun sọ pé àkámọ́ rọ̀ kámọ́ padà sí sùkúl mọ́ tó tíjọba bá fi lè dá wọn lóhùn a jẹ́ pé gbogbo kan máa padà sí rọrùn mi ò gbogbo wọn bá wọ àwọn tó wà ní tó ti wá sí lókèrè níbàyìí àwọn náà ṣe dáadáa tó yẹ pé education system tó wọ́n mi bí ìbá wà fún wọn ní nàìjíríà àwọn náà á máa máa ṣe dáadáa wọn nàìjíríà wọn máa tún nàìjíríà ṣe bọ́ wípé kò sí education system yẹn wọn làá fi hàn fi ń sáwá síbi bíi láti wá learn láti wá tún nàìjíríà ṣe tó bó ṣe jẹ́ nìyẹn. gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ president fún student union ní ibí báyìí kí làwọn ìgbésẹ̀ tí ẹ lè fi tó wa létí gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ tí ẹni tó bá jẹ́ president máa ń ṣe níbí báyìí iṣẹ́ yìí náà máa ń gbọ́ owó ṣàkọlẹ̀ lẹ́nu ọ̀nà táwọn èèyàn bá fẹ́ wọlé bí ẹ náà àwọn ìfẹ́ǹtì kan ẹ ṣàlàyé fún wa. Ah, rárá yìí kò sí yẹn bíbí yìí um, so bó ṣe bó ṣe ní ìlú òkèèrè bíbí báyìí táwa wà I'm akukoli membership so once you are to buy a once a student of the university you automatically a member unless you have the right to láti opt out as part of our member so gbogbo event tá a bá ti fẹ́ ṣe ó cover ẹ̀ you can come in except wẹ́n pé a sọ pé o oh, a need owó owó tá a bá dẹ̀ gbà kì í ṣe pé university ló lówó owó yẹn náà la fi máa run àwọn other events la fi máa sanwó àwọn voluntary staff tá a bá gbà so kò sówó pé ẹ̀ ń gba owó ṣàkọọ́lẹ̀ ọ̀ owó kìíní ọkùnrin yóò tẹ ẹ̀ lè gbà bí ṣé bá tó bá ka yín ẹ̀ máa resign. sẹ́yìn náà ń gba sálárì gẹ́gẹ́ bí student union. bẹ́ẹ̀ Right. Uh, then uh, the, the last con, um, uh, uh, question látọ̀dọ̀ tèmi kó tó di pé bàbá wa heritage náà máa ní bíi ibi méjì ká tó fi ń lẹ̀ ẹ̀ torí pé àsọ fún ipa ń bọ̀ wà á dúpẹ́ pé gẹ́gẹ́ bí àpọ́nlé Yorùbá eh, ǹjẹ́ ṣì gbọ́ èdè Ìbàdàn dáadáa báyìí. Bẹ́ẹ̀ni. Irú àwọn oúnjẹ olè yìí máa ń rí jẹ níbí. Um, Chicken and sheep. Ẹ rámàlà jẹ. <laughs> Rámàlà jẹ. Ó ti mo rí. Ó ra ìgbé ó fẹ́ ṣe mẹ́mọ́ yìí ẹ fẹ́ ṣe mọ́ínmọ́ín. òyìn ní fẹ́ ṣe ó yà mí lẹ́nu pé akọ́ni fẹ́ ṣe mọ́ínmọ́ín. ọ̀dà ẹ bá kí gbogbo àwọn ará ilé ká tó. ewé rọ. ẹ adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ bá wa dilé mú àánú òfin lẹ̀ àánú máa àánú kákólé bàdá náà làánú òun wá ṣe àánú máa padà láti wá ràn yín lọ́wọ́. thank you so much. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ASUU strike ìjẹ́ tí wọ́n bá kówó educational system jẹ ṣé wọ́n ń kówó jẹ́ bíbá náà yunifásitì ò ní lówó ni àbí báwo ni ẹ ṣe ń ṣe tí. sọ mi pé universities tó wà ń ibà yìí òǹkàlùkù ló ní access to funding and wọ́n dẹ̀ ní ìgbésẹ̀ wọ́n ní steps tó yẹ pé process tó yẹ pé gbogbo owó tẹ bá ná ẹ máa ṣàkáǹtì so kò sí pé ẹ wá fẹ́ kówó jẹ torí àwọn gọ́ọ̀mẹ̀ntì fún yín funding wọ́n ti máa fi àwọn èèyàn síbẹ̀ láti máa monitor owó yẹn ó ẹ lò bó ṣe yẹ kẹ́ ṣe lò so for example tẹ bá béèrè fún access fún funding pé ẹ fẹ́ STEM building in how many years iye ọjọ́ how many years tẹ bá dárúkọ pé ẹ fẹ́ fi parí òun náà níjọba máa fún yín ní èèyàn tó monitor so ẹ máa máa ṣe um, review and um, mo bẹ ó dìbẹ̀ lórí agreement to bá wà ní contract yìí kò sáà pé review máa wà wọ́n máa rán yàn láti wá wo progress báwo lówó ṣe ń lọ ìbò owó tó wà tó kí ló tó wò fi tó kí ló fa tó and everything so kì í ṣe wípé àwọn kó jẹ ọ̀nà kó jẹ owó tó máa ti sọ pé àwọn fẹ́ báyìí nǹkan tó máa ti sọ àwọn fẹ́ fi ṣe accountability wà so ìyẹn gangan ni kókó tí ò bá sí accountability definitely owó wọn máa kó jẹ torí wọn mọ̀ pé àwọn àkàtẹ́kù àárẹ̀ mọ̀ pé ìjọba tó wà ní òfin wọn ó máa òfin òfin kò sẹ́ni tó fi lè mú so wọn kàlùkù máa wà respectable of each other's um, account and owó tán tó bá wà in charge nírú yẹn bẹ́ẹ̀ yẹn tábà wò dáadáa wọ́n náà fẹ́ build the rail láti èkó láàrin èkó wọ́n náà máa lo so many billion dollars láti ṣe for twenty three mile kilometres but ní Ethiopia they build a rail for seven hundred and something kilometres owó tí wọ́n fẹ́ gbà ní Ethiopia láti build the rail yẹn ó ṣì pàdé yẹn tó máa fi build the twenty three kilometre ti èkó níbí báyìí ṣé ẹ máa ń fi owó kún owó nǹkan tó bá fẹ́ ṣe náà ní ẹ bá lè fẹ́ ṣe. wọn kì í fi owó kún. kábàlì yọ ti wálẹ̀. ẹ ṣùgbọ́n wọn náà wọn náà fẹ́ build room bíbá yìí so iye budget tó máa sọ pé àwọn fẹ́ fi build ẹ dẹ̀ máa gbé cost effective and cost analysis yín wá as to iye tó fi jẹ́ nítorí àwọn náà bá fẹ́ ṣe any event wọ́n máa ń bi wá where's your cost analysis and budget tó máa dẹ̀ wò tó máa rí pé wà fún síbi wọn máa fowó lẹ̀ tó máa rí pé kò wà fún síbi wọn á ní kẹ́ lọ tún yẹ̀ wò láti èso táwọn kan yìí bá wà níbẹ̀ tẹ̀mí ò ní pé trump kò ní sí wàhálà but tí wọn bá ní budgeting àti cost analysis and how visible project máa jẹ́ then ibẹ̀ ni problems máa ń wà táwọn èèyàn máa ń sọ pé iye báyìí làwọn fẹ́ o iye báyìí làwọn fẹ́ o so nǹkan kan tí challenges tó wà níbẹ̀ náà nìyẹn. àwọn irú proposal tẹ́lẹ̀ ń ṣe yẹn ṣé how do you review it do you just do the proposal and you know the HOD or the head of something and then they you just go and àbí bóyá ẹ̀kọ́ fún olóbìnrin kan àbí méjì bíi ti university wa. rárá kò rí bẹ́ẹ̀ tábà tábà kọ proposal so ó depend lórí um, department or ó depend lórí event tábà fẹ́ ṣe lórí nísìnyí tábà fẹ́ ṣe proposal for freshers week and everything board of board of governor of, of the university la máa proposal fún but first a máa ti kọ́kọ́ ṣe internal proposal àti cost analysis láàrin àwọn student union The student union is independent of the university the university doesn't control the student union it's very independent but àwọn náà finance student union so tá a bá ṣe ní event a máa kọ́kọ́ ṣe cost analysis àwọn nǹkan tá a bá fẹ́ ṣe a máa ṣe budgeting lẹ́yìn budgeting la ṣe máa gbé lọ sọ́dọ̀ university pé nǹkan tá a fẹ́ ṣe nìyí this our analysis bá ṣe fẹ́ náwó nìyí tó bá wà sí wọn máa fọlẹ̀ tó bá láwọn olówó wọn á tún máa lọ tún yẹ̀wò láti wò pé okay kí làwọn nǹkan tá a lè yọ kúrò kí ni ò wà important kí ni ò wà necessary tá a lè yọ láti mọ bá a ṣe máa náwó. and the spending are very transparent or. ó wà very very transparent because you have to provide like all accounts out like this um, we have um, audit so the audit account. so we have audits auditors coming to audit account and it's made public so kò sí wípé wọn bá audit wọn fẹ́ fi pamọ́ fún wọn yín sílẹ̀. kò dẹ̀ sí pé bẹ́ẹ̀ bá ṣe ṣe yẹn èèyàn kan lè wò pé ah mo mọ ẹni lágbájá rí mo mọ tàmẹ̀dùrú kan fi ṣe student union boss. àwọn tó máa ń audit external ni wọn kì í wọn ṣe internal bí àwọn KPMG Deloitte àwọn tó máa ń audit yẹn so kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe sí wọn bá yín ṣe audit yẹn wọn dẹ̀ bá yín wọn á ṣe meeting yẹn máa ṣe everything wọn máa fi gbogbo ẹ̀yàn sọ ẹ̀ lé parọ́. tíyẹn bá lòfin yẹn irú ìjìyà ọ̀nà máa ń fún wọn. so wọn lè ní kó resign pending investigation so outcome of investigation ló máa jẹ result of um, punishment tí ọtọ bá máa face. ìjẹ́ ọlọ́pàá lè dá sí téèyàn bá kówó jẹ. àwọn ọlọ́pàá náà àwọn wọ́n finance um, àwọn crime investigation unit commanders. ẹ ṣe bàbá bóyá ọláyọmí Koiki Koiki Media ní ẹni ìbéèrè. a fi wọ́n sílẹ̀ ẹ ṣé gan ni bàbá wa for the time given to us. àní e, eh, kó kó kó e kiri eh, iyan yín. àkóyọ yín kéré. àkóyọ yín kéré grateful and we're very very happy. ká tó lọ ìbéèrè kan wà studio freshers week yẹn ṣe a lè gbégun àtẹ̀yẹ̀wá fún yín. Ehm, ó depend lórí tẹ bá ṣe ṣe like ẹ máa ní láti kọ like àwọn proposal and everything. Then, we can't just turn up we cannot just turn up with egwu and eyo. tora i I know nigerian society hmm. So through Nigerian Society, affiliation, Okay, so the Nigerian Society can actually invite us. Then, only, Or we have to